looking like a quarter lick. ní ìbéèrè kan fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ ẹ béèrè pé ṣé ò àbí english àbí further math àbí chemistry. kò sẹ́ẹ̀ tí mi ò mbẹ̀ wọ́n náà mọ̀ ah, ah. Ah, i want a school you know i wanted to a popularization school yes yílà ńlá. continue. àní òyìnbó ni lọ́ba ní ní kíláàsì tí a bá béèrè lọ́wọ́ mi pé tẹ bá délé ẹ sọ fún àwọn òbí yín pé what is àtàsà um, ah, mo òtí ẹ̀ mọ́ bí ṣe fẹ́ sọ́gun ẹ̀jẹ̀ fa farabalẹ̀ sọ what is àtàsàpamọ́ mi lórí in English. àtàsàpá mi lórí in English. bẹ́ẹ̀ni. that's a very smallest question. you know. mo sọ fún English teacher mi pé tí bá ti gbé dọ́dọ̀ bàbá mi báyìí. ó náà mọ̀ mi bẹ̀. àwọn bọ́lọ́dá English lẹ̀. jẹ́ ká define lẹ́yọ̀ kankan. ata pepper. bẹ́ẹ̀ni. sa lọ́n Apostle we hear of this. Kill me. Lórí my head. Pepper run over my head. Yeah! Yeah! In other words, we can say, Pepper, Pepper take a race on my head. He shock you. He shock you. I know what you say you go correct that. <laughs> Daddy, you do my head. Looking